ní èdè Yorùbá. ìkejì nínú àwọn àrùn mẹ́ta tí mo ṣàlàyé fún yín tá à ń pè ní exposure triangle òun là ń pè ní aperture kí ni aperture tẹ bá rí lẹ́ǹsì tó wà ní ojú ayàwòrán yín ìwò kan wà nínú ẹ̀ bí ìwò yẹn ṣe tóbi tó àti bóyá kéré sí òun là ń pè ní aperture. photography ní èdè Yorùbá. ìwò náà ni iná ń gbà wọnú kámẹ́rà sẹ́ńsọ̀ yín tẹ́ ẹ bá ti wò yẹ iná tó máa wọnú àyàwòrán yín ó máa kéré òun ló máa fa under exposure tẹ́ bá ṣí ihò tó wà ń bẹ̀ tẹ́ bá yẹ kó tóbi òun ni pé iná tẹ́ fẹ́ kó wọnú kámẹ́rà sẹ́ńsọ̀ yín bẹ́ẹ̀ kí iná yẹn pọ̀ ó dàbí ìgbà tẹ́ bá wà nínú ilé yín kẹ́ wá ṣílẹ̀kùn yín sílẹ̀ ṣe mọ̀ pé pàtẹ́ bá ṣílẹ̀kùn sílẹ̀ yẹn ẹ rí i pé inú ilé yín á mọ́lẹ̀ sí i tí ẹ bá wá tilẹ̀kùn yín ẹ máa rí i pé inú ilé yín á ṣókùnkùn díẹ̀ bẹ́ẹ̀ gẹ́lẹ́ ni aperture ṣe ń ṣiṣẹ́ tí ẹ bá ṣílẹ̀ iná tó máa wọnú àyàwòrán yín á pọ̀ tí ẹ bá jẹ́ kó kéré iná tó máa wọnú àyàwòrán yín á kéré ó ní nǹkan fi ń measure aperture òun là ń pè ní f-stop number f-stop number yìí bó bá ṣe kéré sí bẹ́ẹ̀ ni ìwò tó wà nínú lẹ́ǹsì yìí máa ṣe tóbi sí bẹ́ẹ̀ bá ṣe ń gbé sókè sí f-stop number yìí ìwò tó wà nínú lẹ́ǹsì yìí á máa kéré sí. photography ní èdè Yorùbá. ó ní nǹkan tá à ń pè ní depth of field depth of field yìí kò ń ṣe nǹkan tí mo lè ṣàlàyé fún yín nísinsìnyí ṣùgbọ́n ẹni tó bá fẹ́ depth of field òun ni pé kí nǹkan tó wà níwájú ẹni tẹ́ fẹ́ yà kó wà out of focus nǹkan tó wà lẹ́yìn náà kí gbogbo ẹ̀ wà out of focus tó yẹ pé ẹni tẹ́ fẹ́ yà nìkan òun ló máa sharp òun là ń pè ní depth of field fún yín láti lè rí depth of field yẹ nínú àwòrán tẹ́ fẹ́ yà ẹ gbọ́dọ̀ ṣí aperture yín ẹ máa ṣílẹ̀ yín ìwòye máa tóbi f-stop number yín máa jẹ́ f-stop tó kéré tẹ́ pé tẹ́ bá ya àwòrán yẹn á lè gbà yín láàyè kí gbogbo nǹkan tó wà lẹ́yìn ẹni tẹ́ fẹ́ yà àti nǹkan tó wà níwájú ẹ̀ ó máa blọ̀ photography ní èdè Yorùbá. èyí tó tẹ̀lé là ń pè ní shutter speed ìgbàkúgbà tá a bá ń ya àwòrán gẹ́gẹ́ bá a sọ fún yín gbà ẹ̀ shutter button tá a bá ṣe yà òun ló dàbí ilẹ̀kùn tó ń ṣí láti gba iná láàyè kó wọnú sẹ́ńsọ̀ aperture ihò tí iná ń gbà wọlé ni ṣùgbọ́n tí apáṣọ bá ṣí àyè lẹ̀ tí iná bá wọlé ilẹ̀kùn kan tún ṣì wà tá à ń pè ní ṣọ́tà ṣọ́tà yẹn òun ló máa ṣí òun ló máa gbé orí sókè tí iná máa fi lè wọnú sẹ́ńsọ̀ mo lérò pé nǹkan tí mo ń sọ ń yé yín nǹkan tá a wá pè ní shutter speed ni pé ìgbà tí àkókò tí ṣọ́tà yẹn tó fi gbé orí sókè tí iná fi ráyè wọnú sẹ́ńsọ̀ òun là ń pè ní shutter speed a ní fast shutter speed a dẹ̀ ní slow shutter speed. photography ní èdè Yorùbá. fast shutter speed yẹn òun la máa ń lò nígbà tá a bá ń ya àwòrán eré ìdárayá tó yẹ kó sáré kiri bóyá ọkọ̀ ló ń sáré ni o àbíyàn ló ń sáré ni o tá a bá fẹ́ yá wọn òun la máa ń lo fast shutter speed fast shutter speed yẹn tó bá ṣe yá báyìí ó máa mú ni ó máa jẹ́ kó gan pa ni ṣùgbọ́n tẹ bá lo slow shutter speed ìyẹ òun ló máa ń fa kẹríyàn kó máa jó kó máa jó kó máa jó kó wá yá kẹkọ̀ọ́ di pé ẹ̀rí ọrùn ọwọ́ ẹ̀ mọ́ shutter speed tó lò ó kéré ni ó slow so ìgbà tí ó yá tí ọwọ́ lọ sókè báyìí gbogbo ẹ̀ ló máa block tẹ́pọ́fẹ́ yàwòrán èèyàn tó ń jó abẹ́ni tó ń sáré shorter speed yín ó gbúdọ̀ ṣe kí ni ó gbúdọ̀ fast setting exposure triangle yín ó yé yín dáadáa tó jẹ́ pé ibikíbi tẹ́ bá bára yín ẹ mọ nǹkan tó yẹ kẹ́ yí wá sísàlẹ̀ ẹ̀dẹ̀mọ̀ yín tó yẹ kẹ́ yí sókè tó bá di ọ̀sẹ̀ tó ń bọ̀ gbogbo nǹkan tí mo ṣàlàyé fún yín yìí a máa fi sínú ìṣe ọ̀rọ̀ mi ò ní pọ̀ jù lọ́sẹ̀ tó ń bọ̀ a lè lọ síta gan ká lọ ya àwòrán oríṣiríṣi ká wá ṣàlàyé exposure triangle yẹn bó ṣe jẹ́ kó rí gangan èní yìí mo kàn ń fẹnu sọ ni mò ń ṣàlàyé fún yín tó bá di ọ̀sẹ̀ tó ń bọ̀ à ṣe bó ṣe yẹ kó rí ẹ̀ náà ẹ jẹ́ lè gbìyànjú láti ṣe fúnra yín. photography ní èdè Yorùbá.